أعوذ بالله من الشيطان الرجيم <clears throat> بسم الله الرحمن الرحيم الحمد لله الذي جعل بيته مثابة للناس وأمنا أحمده سبحانه الصفات العلى أحمده سبحانه له الصفات العلى والأسماء الحسنى وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا عباد الله إن الواجب على المسلم إذا عزم على السفر إلى الحج أن يتقي الله تعالى في فعل أوامره واجتناب نواهيه فعليه أن يقصد بحجه وعمرته وجه الله سبحانه وتعالى وأن يخلص نيته لله رب العالمين ويحذر كل الحذر أن يقصد بحجه متاعا من متاع الدنيا الزائل أو أنه يريد بحجه الربا يريد بحجه الرياء والسياء والسمعة حتى يقول الناس عنه الحاج فلان فإن ذلك من أسوأ المقاصد وسبب لحبوط العمل وعدم قبوله قال تعالى من أعوذ بالله من الشيطان الرجيم من كان يريد الحياة الدنيا وزينتها نوفي إليهم أعمالهم فيها وهم فيها لا يبخسون أولئك الذين ليس لهم في الآخرة إلا النار وحبطت ما صنعوا فيها وباطل ما كانوا يعملون فهذا من شرك النيات شرك النيات المذموم صاحبه وقد جاء عن النبي صلى الله عليه وسلم أنه قال قال الله تعالى أنا أغنى الشركاء عن الشرك أنا أغنى الشركاء عن الشرك من عمل عملا أشرك معي فيه غيري تركته وشركا فعلى المسلم أن يجاهد نفسه عظم المجاهدة أن يكون مخلصا بآماله لله رب العالمين فلا يحج من أجل المال أو المباهاة أو الرياء أو السمعة فإنما فإن من سوء الأدب من سوء الأدب مع الله سبحانه وتعالى أن تعمل العمل الذي لا يكون إلا لله فتطلب فيه شيئا من الدنيا وعلى المسلم أن يحج من نفقة حلال طيبة فلا يحج من مال حرام كأموال الربا وما نتج عن الكسب المحرم عن الكسب المحرم قال صلى الله عليه وسلم إن الله طيب لا يقبل إلا طيبا وأن الله أمر المؤمنين بما أمر به المرسلين فقال تعالى يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا وقال يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقكم ثم ذكر الرجل يطيل السفر أشأث أغبر يمد يديه إلى السماء يا رب يا رب ومطعمه حرام ومشربه حرام وملبسه حرام وغذي بالحرام فأنا يستجاب لذلك بارك الله لي ولكم في كلام حبيبنا مصطفى ونفعني الله وإياكم لما فيه من الذكر أقول ما تسمعون أستغفر الله العلي الجليل لي ولكم من جميع الذنوب والخطايا توبوا إلى الله استغفروا فتائب من الذنوب كما لا ذنب له توبوا إليه إنه هو التواب الرحيم Yeah. <laughs> الحمد لله الذي أكمل لهذه الأمة شرائع الإسلام وفرض على المستطيع منهم حج بيته الحرام ووعد من حج البيت فلم يرفث ولم يفسخ بأن يخرج من من ذنوبه كيوم ولدته أمه ọpẹ́ الله سبحانه وتعالى أفي wa الله ọba yìí tí ó tún ní kí ẹnìkọ̀ọ̀kan wa ó ní kí a máa bẹ ọba yìí náà ni ó ṣàánú wa ó ṣe wá ní ẹrúsìn rẹ tòótọ́ ó sì ṣe wá ní mùsùlùmí òdodo ẹni tọ́lọ́n subhanahu wa ta'ala tó ní kó máa da ojú ìjọsìn rẹ tó ní kó máa da òun. ọlọ́run ọba yìí náà ni a fún látara orí rẹ̀ ìkẹ́ rẹ̀ lórí ẹnì wa àánú rẹ̀ tí ó dá ìgbà kankan sí ó sì aláàánú ó ń kẹ́ wa ó ń tọ́jú wa wàmí gbogbo ohun tá à ń béèrè ọlọ́run wa kò fi wálẹ̀ láì wa a fún ọ látara orí rẹ̀ lára wa ìkẹ́ rẹ̀ lórí wa. àánú rẹ lórí wa ààbò rẹ lórí wa ọlọ́wọ́n abìọ́ nínú àánú rẹ ìkẹ́ rẹ náà tààbò rẹ mọ́dàwọ́ rẹ gbó lára wa ọlá àti tóbi ọlọ́run àbí a bá ń fi ọkàn bá ìbánisọ̀rọ̀ wa lọ àti iṣẹ́ ẹ̀sìn tó wà níta lọ́wọ́lọ́wọ́ báyìí òun náà ni tó dìrọ̀ mọ́ ọ̀rọ̀ iṣẹ́ hajj èyí tí àwọn ọmọ ìyá wa kan tọ́lọ́hún kádàrá pé wọ́n rìnrìn àjò náà lọ́dún yìí tí wọ́n ti wà nínú ìpalẹ̀mọ́ àti ìgbáradì láti lọ sí ìlú Mẹ́kà kódà tìpínlẹ̀ Ọ̀ṣun yìí wọ́n wà lẹ́yìn ipò ẹni tí ń gba abẹ́rẹ́ lọ́wọ́ báyìí lónìí sọ́la àbí ọlọ́run ọba fún wọn ìrìn àjò náà bá ní ṣe lójú rọ̀ fún wọn ọlọ́run bá ní ṣe nírọ̀rùn fún wọn ọlọ́run jẹ́ kí wọ́n lọ dáadáa kí wọ́n dé dáadáa gbogbo ẹnìkọ̀ọ̀kan wa náà tá a ti lọ ọlọ́run àbẹ̀ ọmọ bá jí wa jẹ́ o àwa tá a ti lọ ọlọ́run dákun ṣe nírọ̀rùn fáwa náà. ọpẹ́ ní fọ́lọ́run ọba èyí tọ́kẹ́ wa gbogbo nǹkan lọ́fẹ̀sìn sí gbogbo nǹkan látara ẹ̀ láti máa sin lọ́run tá a tún máa gbalada yọ fẹ́ràn wa dé agbélé tá a sọ ń pa rẹ̀ wá ní ibi àyìnbó yìí létí èèyàn ti sí wípé àìmọye elétò èèyàn ń gbé tọ́jẹ́pá burú òun lèyìn ó rí mú kó mbẹ̀ ọlọ́run wàá ṣàgbékalẹ̀ ilé kan oníkọ máa jẹ ilé ibi tá a ti máa gbà láadáa amúnà ó tún ṣe ní àyè ohun tó le jù lára èèyàn láyé òun làwọn ibi tí ọlọrun ṣe yìí ní dé bá pa ìyé lọ. bọba ti lè ráàyè tẹ́rí mìmí wọnú ilé yẹn ọ̀gbọ́dọ̀ tún le kó lè mọ́. ọmọ dàkàlàwù kànà amina ọlọ́run ní gbogbo ẹni ọba ti wọnú ilé yẹn ó ti dẹni fàyàbalẹ̀ a gbọ́dọ̀ fà aburú ṣe mọ́ ó ta dénú wa jáde tọ́lọ́run bá lọwọ rẹ ọba ọba jáde nìkan fún ó sì níye wákàtí oksimu bi adal balad mo ń fi ìlú yìí mo fi ń búra fún ọ wa anta hillun bi adal balad ìrẹ́ nìkan la ṣe ìlú yìí lẹ́tọ̀ fún kìí ṣẹ̀tọ́ kọ́ máa gbé bẹ̀ àwọn èèyàn náà ń gbé bẹ̀ ẹ̀tọ́ kó gbé ogun wọbẹ̀ ni òun nìkan la ṣe lẹ́tọ̀ fún dénú kábà torí pé wọ́n ti jẹ mùsùlùmí yà pọ̀ débi pé níjọ́ náà ọlọ́run láyọ̀ǹda fún ọ àyà tó tú wọn lẹ̀ níjọ́ náà nù ọlọ́ọ̀lá ayọ̀ǹda lànàbí tún fi sọ pé tẹ búnú atan mọ alákọ̀ǹbìlìkà ábàtì fàkùtùlù tẹ ọmọ àtàlì àwọn ni ànábì rí wípó létè ànábì ní tẹ tó ń dìrọ̀ máa sọ kàábà báyìí ẹ pa tó dìrọ̀ máa sọ kàábà tọwọ́ yín bá tẹ̀ ti yọ̀ǹda fún wa lónìí islam yìí ọlọ́run fi sàánú wa ọba yìí la dúpẹ́ fún látara oore rẹ̀ mímọ́ ni fọba yìí ọba tó ní ìròyìn tó ga olóòkọ tó dára jù ajẹ́rìí pé kò sọba míì tá lè fi jọ́sìn wa fún ju Allah subhanahu wa ta'ala lọ kò lórogún kò lọ́ba kan kò lálàfíjọ́ òun nìkan ni òun nìkan ni ahadu sọmadu faridu samad ọba ọ̀kan so ni onífaridu onífaridu àwọn èèyàn bá ṣàṣìṣe lásìkò wọn sọrọ ọmọ wọn ní fàrídá ọba wa di pé òríyàn lẹ́gbẹ̀ẹ́ ma mọwulẹ mọwulẹ ma mọwulẹ mọ kiri ó kọ tó sọ ọmọ ẹ nírú ọ fàrídá ètí jẹbẹ lẹni tí ò lẹ́nìkan fàrídá tó wà lónìkan lẹ́yìn òsúnmá bó o sì tu tó o fi ara fi mí tu ọ̀ràn ló tún lè tu kí ni túmọ̀ kí ni fẹ́ fọ̀ràn ẹtí mo bá débẹ̀ lọ́lọ́run nìkan ó ní farid ó nìkan la so nìkan la so ọ ò lè sílẹ̀gbẹ́ẹ̀ sẹ́nìkan ò lè súnmọ́ ò lè ànábì ló tún suma súnmọ́ ngbọ́ ọlọ́run pè wá sókè ọba yìí la dúpẹ́ fún ní fún mùsùlùmí pàápàá àwọn ọmọ ìyá wa palẹ̀ ájì mọ́ èèyàn bá ti fẹ́ lọ sí ájì o. kábẹ̀rù ọlọ́run láti ìsìn lọ ọ̀fẹ́ lọ dàtúbí nìyẹn o ọlọ́run tó wá kẹwàá ọba ní sunṣe ájì mọ́ àsìkò àwẹ̀ kọ̀yẹ kátẹ́gùn àwẹ̀ ó ti ìfẹ́ dànù lára èèyàn tán tí nǹkan ọ̀bá máa ń ṣe dáadáa tó fẹ́ lù ọ́ rẹ nínú Ramadan má tún fi fóònù pé gbére báwọn gbogbo rẹ tó lù tó kan. wọ́n tún padà abẹ̀ mọ́ atẹ́gùn rẹ ní atẹ́gùn rẹ yẹn yóò tún máa fẹ́ dì sí i olọ́lọ́run fi músẹ́ ájì ló fi sún másìkò Ramadan kó lè jẹ́ kó rire tá à ń gbé bọ̀nú Ramadan á gbé lọ wájú Ọlọ́run bẹ́ẹ̀ á gbé lọ jọ́sìn fún wọ́n tún wá sọ wá di àtúnbí lẹ́yìn ìjọsìn yẹn iṣẹ́ tí èèyàn ti ti fi dàtúnbí nìyẹn lẹ́yìn ìjọsìn ṣe hajj tọ́ba wá rí bẹ́ẹ̀ gbogbo ẹni tí bá ń gbèrò póun fẹ́ lọ kó bẹ̀rù ti sin máa ti ṣe olóore ṣe olóore ìwà rí ọ́ dá lórí iṣẹ́ ajé tó fẹ́ lọ jẹ́ròǹgbà rí ọ́ bàbá oníwúmúra ọlọ́sọ̀ọ̀sẹ̀ oníwúmúra olóṣooṣù àníyàn wo àníyàn ló ṣe pàtàkì sọ́lọ́hún lórí gbogbo iṣẹ́ tá a bá ń ṣe jáníyàn rí ọ̀dà lórí iṣẹ́ ẹ̀sìn ṣàfọ̀mọ́ rẹ̀ iṣẹ́ rẹ̀ ṣàfọ̀mọ́ ẹ̀ fọlọ́wọ́n ta'ala nìkan kásọ́ra gbogbo ẹni tí ń lọ sí hajj wọ́n ní nǹkan pọ̀ ńbẹ̀ góòdì pọ̀ ńbẹ̀ àwọn nǹkan kan ó lulẹ̀ lọ́hùn ìfi hàn tà lẹ́sìn wọ́n tà lọ́dún yìí waman kanat hijratuhu lidunya anabi ní gbogbo ẹni ó se ṣe yíra padà nítorí ìtayé ayé náà ni ó máa jẹ́ e àlìkíámọ ò le tẹ́ lọ́wọ́ ọdọọràn yẹn fún wa lórí iṣẹ́ ìyà pataki pàtàkì kọmọjẹ ohun adùn ayé mata gbogbo ohun pataki fa ẹlòmíì a máa jásí àwọn ọmọ yẹn owó tí mo fi gun bàálù ní ọ̀fàlájì kókó mi ṣètòrí eléyìí ló fi lọ ọyẹ wọn máa bọ fi akínú náà kún wọn bọ tó láti bẹ̀rẹ̀ wọn bá fẹ́ dáko ẹ olùmọlọ lọ́kàn ṣoṣo olùkírun olùyọsàká olùgbàwẹ̀ aláàjì wọn fọkọ ẹkún wọn fọkọ ẹkún káyọ lè mọ̀ pé ṣe á rí mi lókùtọ fẹsẹ ṣe. bí wọn ò pé ọlálàájì tó ọba ṣe é tọlọ́run bá tẹ́wọ́ gbà á ìwọ làlájì lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n béèyàn ọba ṣe é lọ́nà tó dáa níjọ títí ṣe náà wọn ti máa dá padà sí lọ́dọ̀ ni wọ́n sọ fún pé lálàbá yìí àgbà ẹ̀ lágbà tó ọmọ tó ń ṣe lé o tó wá hajjuka mardud àgbàlà mẹ́ka tiẹ̀ gẹ́gẹ́rú tiẹ̀ lóbìdọ̀nà yànfẹ́ ni tí ó lọ láti sìn kó rí i pé dáadáa ọ̀pọ̀ ọlọ́run ó lè gbàlà báyìí kẹ́ ọ̀ràn yàn òun ni fún mùsùlùmí gbogbo bá ṣe nítorí tí máa ba iṣẹ́ jẹ́ ṣe mi ni man kana yuridul hayata dunya ọlọ́run ní gbogbo ẹni tí bá ń wá hayata dunya ṣé kò gbọ́ ni. man kana yuridul hayata dunya gbogbo ẹni tí bá ń wá tí bá ń wá ìṣẹ̀mí ilé ayé tọ́jẹ́ pé gbogbo ṣẹ́ ti ń ṣe ayé yìí ní fi ń wá. tí ọ̀wá bò mí ìjáyé lọ. wọ́n sí nẹ́ta ha tọ́jà sí wípé ọ̀sọ́ ọbẹ̀ òun lòun fi ẹ̀sìn wá ọlọ́run nínú wọ́n fi ilé ha ilé yìí ọlọ́run ní gbogbo tó fi wá náà làákò fún ọ fún ọ ọlọ́run wọ́n hùn fi ya láàyò bùkásùn ọlọ́run láà ní jẹ́ kí nǹkan kan ọlọ́run ní ṣùgbọ́n wùlá ikẹ́lẹ́bí iná lẹ́sẹ̀ láwọn mufilẹ̀ àkìrà ọlọ́run ní gbogbo ẹni ó bá fẹ́ sin ẹ̀ tó fi wáyé ọlọ́run ní àwọn lẹni tó jẹ́ pé lẹ́sẹ̀ láwọn mufilẹ̀ àkìrà tí ilẹ̀ náà ọlọ́run nírúfẹ́ wọn ò ní kankan tí wọ́n rí jọ àlìkìyàmọ̀ jùlọ ọlọ́run lọ ọlọ́run ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run níná ọlọ́run ní iná láàbì sẹ̀sán wọn wàhábìtà máa sọ́nà òun ọlọ́ọ̀ni gbogbo ẹni ọba ti fi sí mi tó ti fi kún sẹ́ẹ̀ ọbẹ̀ pẹ̀ràn léyà onú ọlọ́gbọ́n fọ́tò wá ọwọ́ àfi àgbò tìgbẹ́ wọ́n yà wọn àtàgbò pọ̀ wọ́n náà ti mọ̀ pé ó ti péré ẹlẹ́ranko ẹranko ní ọ́ tó ti wọnú rẹ̀ kó lè wò ó pé àgbò rẹ̀ ìsínì àgbò gbogbo ẹni títí àrímí bá ti wà lọ́rẹ̀ ẹ̀ tọ́fẹ́ wọn máa wọnú ilé ìwọ̀n wọn máa rí fọ́tò àgbò wípé wọ́n gba àgbò two thousand and seventeen àgbò two thousand and sixteen ọwọ́ àtòjọ òní ládàá lọ́dọ̀ ọlọ́run ọlọ́run nírú ẹni bẹ́ẹ̀ wọn ò lérè jẹ kankan filẹ̀ áàkìrati ilẹ̀ nàárù iná ọlọ́run ni ó jẹ́ èrè jẹ wọn wàhábìtà máa sọnà òfìyà ọlọ́run ní gbogbo ohun tí wọ́n ṣe nílé ayé ọlọ́run gbogbo ẹ ti bàjẹ́ mọ́ wọn lọ́wọ́ wọ́n bá tìlù máa kánú ya àmàlù ọlọ́run gbogbo tí wọ́n ṣe tẹ́lẹ̀ bá tìlù ni kì í ṣe sẹ́rí kì í ṣe ń ọlọ́run lè gbà ọlọ́run mọ́sálá ìsànú ẹnì kọ̀ọ̀kan wa wa ẹ̀já sọ́ra fún sí ẹbọ ní ẹbọ ní bẹ́ẹ̀bọ ọlọ́run subhanahu wa ta'ala nínú àdìsí kudisi ọlọ́run ní ana agna suraka i ani shirki. èmi ọlọ́run rọrọ mo rọrọ̀ kọjá ẹni ma ẹ tún lè máa mú nǹkan míì èmi nìkan ni ó dojú ìjọsìn ẹkọ má dojú ẹkọ nǹkan amala ọlọ́run ní gbogbo ẹni ọba ṣiṣẹ́ kan sí tó tún ronú nǹkan míì mẹ́mi ọlọ́run bẹ́ẹ̀. tí ọjọọ mi nìkan ló ṣe ọlọ́run ní taraftu wa ṣirka àtòwọn àti ntórúpọ̀ mímí ọlọ́run ń pa wọ́n tì ọlọ́run ló ń wọ́n pa wọ́n tì ọlọ́run mọ́ pa wá tì o yẹn fún kálukú wa ká máa ṣiṣẹ́ wa máa ṣe ká máa ṣe nítorí ìtọ́lọ́run ẹni tó fẹ́ lọ ájì kọ́ sọ́ra bọ́ọ̀bá lọ lé wọ́n lè ni bẹ́ẹ̀ bá lè mójútó iṣẹ́ ẹ̀sìn lílé ládẹ́tọ́ láàjì ni wọ́n fún un bó o ti rówó mú lọ ájì mọ́tòrí eléwọ́n máa dowó ẹlẹ́bi pọ̀ mọ́ta láre bí wọn náà sáfẹ́ lálàájì ẹlòmíín sáré kiri pé o lò kọ́ fẹ́ wọ́n pè lálàájì lágolé àwọn ọwọ́ ń fo kiri sọ́nà ti pè ni a gbọ́dọ̀ sọ́ra owó tá a mú lọ sí ájì yìí owó haram bí àwọn owó rí lójú ọ̀nà rìbá ogundogójì tó kún ayé báyìí lónìí wa ma nataja minal kasbil haram àti gbogbo owó olè má gba gbogbo ọ̀nà tí wọn náà gbà tọ́ fáwọn èèyàn orí ọ bóyá gègé ló fi yí bóyá ọ̀nà kan lọ gbàgbá ríran rí gbogbo tí èèyàn kójọ lójú ọ̀nà tí torí pọ́ bá wa tá ọba tọ́mọ́ni o la yaqbalu illa tayyiba kò ní gba nǹkan kan lọ́wọ́ èèyàn àfi tọ́mọ́ wa inna Allaha amara al-mu'minin ọlọ́run pa wa náà láṣẹ ìtọ́pa àwọn ànábì ọlọ́run láṣẹ ìtọ́pa àwọn òjíṣẹ́ ọlọ́run láṣẹ àwọn nìkan kọ́ wọ́n pa àwọn ànábì ọlọ́run èmi èkúsà ànábì ọlọ́run àwọn arẹ́sì òmùgọ̀ òkú níjọ́ ọlọ́gbọ́n gbé tiẹ̀ nígbà àwọn èso ànábì ọlọ́run wọn ò bá wọn mọ́ka àwọn ọmọ sáúdì lẹ́fi balẹ̀ yìí jẹ́ lẹ́fi borílẹ̀ yìí jẹ́ òun lẹ́fi sọ̀lú yìí dà bó ṣe dà fi di wípé kọ́ aralifasa dùfìlì badri wàlbàr ìwà àbàjẹ, ọgbà gbogbo obìkíbi ọgbà mọ́sáàsì ọgbà sọ́ọ̀sì òsibítí òsínwó àbàjẹ́ ń bẹ lọ́dọ̀ àfa ń bẹ ọmọ ń bẹ ìwà àbàjẹ́ ti kárí nítìtorí tá a fi mọ́ sayọ̀ ọ̀yọ́ ni pé àwọn òsín Saudi ọmọ wa ti sí Saudi wọn lára Saudi nìkan ni wọn wà lìjẹ́ náà ìbáwọn náà fi sẹ̀mí ayé wọn sí lọ́ni wọn ní káwa náà ọmọ fi sí lọ́hùn kásá fún tọ́lọ́hùn ọ̀fẹ́ kámọ́ torí ipa sáfẹ́ jẹ́ nǹkan láyé káwa máa fagbọn alágbọ̀n dìbì olóbì ká máa da ojú àlàrú ká máa pa ebè pọ̀ nítorí pa sáfẹ́ jẹ́ nǹkan èyí tọ́lọ́run bá sì kú lájẹ́ láyé ò lájẹ́ èyí tó bá láàní jẹ́ àlejẹ́ o gbogbo ojú ọ̀nà ìní nǹkan tó bá ti jójú ọ̀nà èèwọ̀ ọlọ́run ọ̀fẹ́ ọlọ́run pàwa náà láṣẹ ká máa jẹ́ nù tọ́mọ́ ká ní nínú tọ́mọ́ bó ti pa àwọn òjíṣẹ́ rẹ̀ náà láṣẹ ọlọ́run ní ẹ̀yin òjíṣẹ́ mi kúlù mi nà tọ́yìí báàdì. gbogbo ń tẹ́ jẹ láyé ẹjọ́ jẹnu tọ́mọ́ ẹ má jẹun tí ọmọ báwọn anábì ọlọ́run sì ṣe rí nìyẹn àwọn ẹjẹ ń ọmọ ń ọmọ lókùtà wà ń jẹ gbogbo ejò jíjẹ ní ẹtì ẹmu lọ́dọ̀ àwọn ọtẹ bigba àfa bí ìgbà tí wọ́n fọ oúnjẹ sàwọn aláǹfààní ẹ bá rí ń jẹ gan mú yín aláǹfààní ẹ bá bí ìgbà pé torí oúnjẹ lèèyàn fi ń jẹ́ kí ni ní fi ń jẹ ọba ti ń jẹ àfa ọgbọ́dọ̀ jẹ́wọ́ bíà sẹ́sìn wanu bọ́ọ̀lù lọ bó òkì yóò kí ọ bí kókó ń bọ̀ fi hàn kápá máa lé mo ti kéyà sí kan fún yín jẹta ó ń retí owó ẹnu nu àwọn òjíṣẹ́ ọlọ́run ọlọ́run pa wọ́n ntọ́bámọ́ ni ẹ máa jẹ́ ohun tó mọ́ wàmọ́lù sọ̀lìhà wàmọ́lù sọ̀lìhà. iṣẹ́ rẹ ni a ti máa ṣe bó ṣe pa àwọn òjíṣẹ́ láṣẹ iná lọ́pẹ̀mí àti ẹ̀ náà láṣẹ ẹrú ẹ̀ nínú àyà mi ọlọ́ọ̀ni yá ayọ́ alẹ́dínà mọ́nù pọ́pẹ́ yín tẹ́ ẹlẹ́gbàgbọ́ kúlù mí ń tọ́ yìí bàt ẹ̀yin náà máa jẹ nínú tọ́ mọ́. nítorí ọmọ ni ẹ máa jẹ mọ́ rọ́sàkùnàkùn nínú táwọn ọlọ́run ṣe láti kí fún yín oníkẹ́ ẹ máa jẹ ẹ má jẹ nínú haram òjíṣẹ́ ọlọ́run tẹ̀síwájú níparí àdìsí yìí ó sọ̀rọ̀ arákùnrin kan ó fi pòwe fún wa káwa náà ó lè máa wo ohun tá à ń jẹ nítorí kádùn àwọn lè gbà nínú tí ọ̀jẹ̀dùn ọgbà lónìí òní tá à ń jẹ o òní tá à ń jẹ o òní tá à ń mu kọ̀ mọ́. àjẹ ẹni tí ń jẹ lọ́nà tó mọ kéré wọn ọ̀nà tí ọ̀mọ́ ní kálukú wa fi láti ń jẹ ní náfìlà fi ń pọ̀ tádùn ó sì gbà àwọn tànà tí tí ń jẹ tó mọ́ bí wọ́n bá yẹn náfìlà méjì péré ọlọ́run bí abùkátà wọn wọn bá bu náfìlà fáwa lónìí wọn lè fẹ́ gbẹ̀rún fa tí wọn bá bu ìwà àforíjì fún anísìn wọn lè pé kó o ṣe one million one thousand one hundred and kìíní kan ni wọn bù fún ọ bá a ṣe rí ni. bá a ṣe rí ni ká bẹ̀rẹ̀ látòrí tá a máa jẹ kájọ jẹ ń tọ́mọ́ bó o bá fẹ́ fi nǹkan ẹnu obìnrin rẹ léèrè ní tí mo fẹ́ jẹ yìí ọ̀nà wo mo gbà rówó ẹ̀ sọ́nà ni aṣọ ọrùn ẹ wò owó tí mo rà ni bí wọ́n bá wa lásán a lè mọ́ mọ́ orí akànmọ́ra wọn ọlọ́run ní ẹ̀yin tẹ́ lẹ́gbàgbọ́ ẹ máa jẹ́ nu tọ́ nínú táwọn ọlọ́run subhanahu ta silasiki lásìkò fún yín aṣáájú Muhammad ọ̀ràn wa létí arákùnrin kan yutilu safar ìrìnàjò ẹ̀jágùn aṣáfẹ́ àkàbàrà aṣáfà irun orí ẹ̀kún rẹ̀ ti mgbe wa lórí ìrìn àjò kọ̀ ráàyè parí kọ̀ yá ráàyè gẹrun agbara ekuru ti bò ó orí lọwa, àjò lọ́wà yẹmúdu la sámà ọwọ́ ń tẹ́wọ́ sí sámà ọ ń bọ́ lọ́n sọ̀rọ̀ ọ ń bí ọlọ́n ya rọp! ọba mi o, ọ ń pọ̀ lọ́n anabi ni wàá mọ́tà amuhu haram oúnjẹ títí ń jẹ haramu ni ó sì ń tẹ́wọ́ sọ́lọ́n ó ń pè wàá ma sírọ́bù hù. haram omi dị ń mu ni wàmàlì basuhu haram aṣọ tó wọ̀ ọrùn inú haramu ló ti rówó ẹ̀ haram gùnfìyà haram nígbà wọn ò tún tí ìyá rẹ̀ tí bàbá rẹ̀ ó fún nígbà tí ò tí òun gan tí ò tí lè dáṣẹ́ ṣe àwọn tí ń tí ń fi ọ gbọdọ fi sọ́ra tí ọba fẹ́ fọmọ lọ́kọ orú ẹni tó fẹ́ fi fún ọmọrú èèyàn ti ń ṣe tẹ́lẹ̀ yọọ máa jà torí yóò ké lórí àtọmọdọ́mọ gbogbo aráàmù tí kálukú sọ di nǹkan yóò ké lórí àtọmọdọ́mọ bíi hara aráàmù ìwò arábìnrin fa anẹ ọ̀nà wo ni ọlọ́wọ́ kó sì

tá a fi lò ó tíri ọlọ́run òfin ní bínú sí a ọlá àti tóbi tó ló ti ránṣẹ́ kẹrẹ sí a ẹ̀mí tá a fi lò ó tí ọ̀dà lọ́lọ́run fi ń bínú sí a ọ̀sẹ̀ ẹni tó yẹ kó gbádùn láyé tó wa ọyọ wọn wá máa tún sáwá bá wọn máa wò gbádùn wa ni ṣùgbọ́n lọ́wọ́ òfin alọ́kàn tó dáa ọrọ̀ ayé ló fún wa ṣùgbọ́n kò fún alọ́kàn tó dáa òun làwa ń bẹ̀ kó ṣàánú wa kọ́rọ̀ kan wa fún tiẹ̀ kó lékún kẹrẹ̀ fún wa àwọn tí wọ́n darí wa ọlọ́run ni máa darí wọn sí dáadáa. ní òkè ni nípínlẹ̀ ni níjọba ìbílẹ̀ ni ìjọba àlùwà yìí náà ọ̀kárí gbogbo bí ìjọba ẹ̀dẹ́ kálukú wa náà ọlọ́run bá lọ́wọ́ ọlọ́run wa inú olúwa tẹ́lẹ̀ mọ̀ àwọn tí wọ́n darí wa ń ni máa darí wọn sí dáadáa lórí bàbá wa máa kíyèsí wọn tí wọ́n máa ṣe tí ó yọ nínú darí wọn sí ètò wọn ṣe tí ó bìrì ọlọ́run ó lè gbé ń wọn ti ń darí wa lábalẹ̀ ẹ̀sìn ẹgbẹ́ tí a lọ́ láti mọ̀ láti ṣàdúrà bí wọ́n fún wèrè náà lọ́kọ́ ọ̀dọ̀ ara ẹ̀ ní ó roko sí. a gbé látọ̀dọ̀ bàbá àmọ́mọ́ àgbà ní fún gbogbo tẹ́lẹ̀mù àwọn akárí gbogbo dínìdínì tọ́jẹ́ pé à ń ṣiṣẹ́ fún ìgbéga Islam àpadà sí aburúmọ́jọ tó sẹ́ni kankan o àánú rẹ̀ máa fi bẹ́ẹ̀ kọ̀ọ̀kan wá gbé gbogbo ẹ̀ bàbá wa nu léèsì má jẹ́ máa padà sí aburú kóńtọ́ lọ́n ṣe fún yín lóore ọlọ́mọdé ọbàjẹ́ ọwọ́ akárí gbogbo Samaria dín láì dẹ́nì kankan sí ọlọ́run mọ́yọ̀ wá àánú rẹ̀ lẹ̀ lára wa ọlọ́run dó tì wá gba àyàn wa tí wọ́n wà lẹ́yìn odi bẹ́ẹ̀ lórí àwọn alájí wa tí a rí pẹ̀lú wa nínú ilé ìsìn ọ̀kárí gbogbo ẹni tó wà lẹ́yìn odi pátá ní ọmọ ìlú yìí ọlọ́run bá ní máa kíyèsí wọn ọlọ́run bá ní máa dáàbò ẹ̀bù yín o lílọ bíbọ̀ yín ọlọ́run jẹ́ ọmọ dáa ọlọ́run máa fàánú rẹ̀ bá yín gbé àtẹ̀rẹ̀ àtọ́jú owó ọlọ́run jẹ́ ẹ̀rímúdélé o àwa náà ta wá wà lé ọlọ́run má fi lé dà wá ọlọ́run má fi lé fòrò wa o gbogbo ẹnì kọ̀ọ̀kan wa ń gbà rí ọ̀nà bíbọ̀ àṣírí mọ̀jẹ̀kọ́ àṣírí wa mọ̀jẹ̀ òtún lẹ́lẹ́ ọ̀la àti tóbi ọlọ́run mọ̀jẹ̀ wọn ojúwe bí àsìkí wá wà tó fi máa ṣe fún wa mọ̀jẹ̀ wọn ojúwe fún wa pé ìwọ náà ò ní ká lọ pọ́tá ọ̀sán ní lọ àánú rẹ̀ máa fi bá wa gbé jimá tó ní mọ̀sẹ̀ láti máa fún wa o subhana rabbika rabbil izzati amma yasifun salaamu ala al-mursalin